يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim fẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run gbogbo àwọn tó kúnṣe ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àti àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ kẹ́ ẹ máa gbóhùn wa ní afẹ́fẹ́ ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore àlékún arísìkì àlékún gbígbàdúrà àlékún gbàgbọ́ òdodo ọlọ́run bá ní ṣe fún wọn a tún ti dé ní òru òní láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wá fún yín pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa a bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an eléyìí tí Ismail Abdulrahim tí yóò ṣe bismillah. A'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́ kíkà hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa Mariam Ayandeji bismillah. قال رسول الله صلى الله عليه وسلم أفضل العمل الصلاة لوقتها رواه البيهقي Translation The Prophet of Allah, peace be upon him, said, The best of deed is observance of Salat at its prescribed time. Transmitted by Bayhaqi. Lessons from the Hadith One, Observance of Salat at its fifth time is highly cherished by Allah. Two, Muslims should observe Salat regularly regularly and as at when due. three delay of salat beyond its stated time is a grievous sin before Allah. ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní albarka àtọmọ gbogbo wa náà ní òru òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a fẹ́ tún ara ṣàlàyé àwọn kókó kan fún wa tó yẹ kí àwa tí a jẹ́ òbí àti gbogbo ayé ká ṣàkíyèsí eléyìí la pè ní dọ̀wábì tó ń ṣẹ̀rí ìyá àṣé àwọn ìlànà kan eléyìí tọ́já sí wípé ẹ̀sìn ìsìláàmù ó gbé kalẹ̀ láti máa dènà kíni o àwọn aburú kan tó lè máa ṣẹlẹ̀ nínú ilé mùsùlùmí àbí nínú àwùjọ lápapọ̀ a rí i pé tí a bá wò lónìí oríṣiríṣi àwọn ìwà burúkú àwọn ìṣesí tí ọ̀dà òun ló ń ṣẹlẹ̀ nú àwùjọ wa àti àwọn inú ilé káàkiri ìyẹn ló fà tọ́já sí pé àwa rárá wò pé ká sàwọn kan jọ nínú ẹ̀ láti pé gbogbo àwa tá a jòbí ṣàkíyèsí bákan náà gbogbo àwa tá a wà nù lù ú káwa náà ò lè máa tẹ̀lé lánàá ọlọ́run tó fi já sí pé àwọn àdánwò tí ń ṣẹlẹ̀ nù lù ò ní máa ṣẹlẹ̀ nù lé tiwa àdánwò tó ní í ṣe pẹ̀lú tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin sóbìn bóyá nínú ìwà zìnà nínú ìwà àgbèrè àtàwọn ìwà burúkú kò ní lè máa ṣẹlẹ̀ nínú ilé tiwa àwọn èyí tí ń ṣẹlẹ̀ sáwọn tọ́jà gbàlagbà náà kò ní lè máa ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa torí pé gbogbo àwùjọ tó bá ti já sí wípé ń tọ́lọ́hún fẹ́ ní ń ṣẹlẹ̀ ń bẹ̀ ìbínú ọlọ́run ní máa ń sọ̀kalẹ̀ abẹ́lọ́hún inú Ramadan la wà yìí tá à ń ṣe tiẹ̀ ọlọ́run mọ̀jà rí ìbínú rẹ̀ táwẹ̀ bá tún lọ tán mọ̀jà lè padà síbi ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tá a kọ́ fẹ́ gbéyẹ̀wò lónìí òun ni bí Islam bó ṣe gbé kalẹ̀ pé gbogbo àwa tá a jòbí táwọn ọmọ wa bá ti lè di wípé wọ́n ti ń súnmọ́ ẹni tó lè bàlágà àbẹ́ni tó lè ti fẹ́ máa gbọ́n ká má jẹ́ kí wọ́n máa sùn papọ̀ mọ́ ká má jẹ́ kí wọ́n máa lò sí yàrá kan náà tá a bá wo fọ́múlà yìí àbí ìlànà yìí tí Islam gbé kalẹ̀ Islam gbé kalẹ̀ sádánlì dẹ̀ríà láti bá a lè dínà aburú tó lè máa ṣẹlẹ̀ ni ṣèbá àti rí nù lù ìta àti gbọ́ nù ròyìn ibi tẹ́gbọ́n àtàbúrò tán ti ń fúnra wọn lóyún ṣèbá àti rí ibi tí Táyé Kẹ́hìndé tọ́já sí páwọn náà wọ́n fúnra wọn lóyún àṣà ìlò ìlànà ṣẹ̀ríà ló fà anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa pé muru awladakumu salata lisabu'in ẹ pa àwọn ọmọ yín láṣẹ kan máa kírun tán bá di ọmọ ọdún méje wadribu um alẹ́ alẹ́ anábì sallallahu alayhi ó lọ́mọ tó bá wá dọmọ ọdún mẹ́wàá tí ò kírun ọmọ tẹ́ ẹ kọ́rùn lọ́dún méje ọdún kẹjọ ọdún kẹsàn-án ọdún kẹwàá téèyàn bá ti graduate ọ yẹ kí ọmọ yẹn ti graduate débi pé yóò lè máa dárun kí ànábì nírú ọmọ bẹ́ẹ̀ ẹ̀ nà dọ́rùbù tàdíb nínà pé ẹ fi ń kọ́ lẹ́kọ̀ọ́ yàtọ̀ síyùn wàfárì kú bẹ́yìn náà ọmọ tá bá ti lè pọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ jẹ́ kí wọ́n wọn ò bá àjẹ́ táyé kẹ́hìndé ìkánjọ́kùn ìkánjọ́bìn wọn ò bá àjẹ́ gbọ́n àtàbúrò wọn ò bá àjọmọ ìyá kan náà ẹ mọ̀ jẹ́ wọn ó sùn papọ̀ kódà kó jẹ́ pé yàrá kan òun lẹ́yìn tẹ́ ẹ jóbi ńlọ́lọ́run ní ẹ rówó gbà ẹ tún wá wá aṣọ àbí kẹ́ ẹ wá nǹkan tó ṣe é dá yàrá òun ẹ tún wá da ọmọ ọkùnrin kán máa lò síbí ọmọ obìnrin kán máa lò síbí kọ́mọ̀jẹ̀ pàdánwò irú ètí ọ̀yẹ́ kọ́ ṣẹlẹ̀ yọ́ọ́ máa wá ṣẹlẹ̀ tá a máa wá máa wò wípé irú kí ló nú ẹbí wa yìí ká ṣàkíyèsí eléyìí dáadáa gbogbo ọmọ táwọn ti lè pọ́ ọmọ ọdún mẹ́wàá ká má jẹ́ wọ́n wẹ̀ papọ̀ ká má jẹ́ wọ́n máa rí òwò ara wọn ká má jẹ́ kí wọ́n máa ní àṣà ìsira wọn kìí ṣe pé wọ́n ṣe tẹ̀gbọ́n tàbúrò kìí ṣe pé wọ́n ṣe fámìlì ṣùgbọ́n àwọn ohun tó lè fa àdánwò ṣẹ̀rí àfẹ́kàṣe kínní o ká bẹ gidi ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tá a sí àkíyèsí rẹ̀ ẹlẹ́kejì òun ni àlọ́kọ́lùwà bilmar atila àjìnàbí àbí bilajinabi rumuman òun ni kọjá sí pé àwọn ọmọ wa ká mọ̀ mọ̀ jẹ́ kí wọ́n mọ̀ wà ní kọ̀rọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ àjòjì tí èé ṣe ẹbí wọn ọmọ wa lóbìnrin ká mọ̀ jẹ́ kọkùnrin àjòjì ọmọ wa ń kọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ èyí ọ̀ lọ sọ́dọ̀ àwọn òbí tá a máa ń gba private teachers fáwọn ọmọ wa ọmọ rẹ ti pọ́mọ ọdún mẹ́wàá bóyá o ti ń wà ní JSS one o ti pọ́mọ ọdún mọ́kànlá o ti ń súnmọ́ bàlágà kódà tó bá jọmọ obìnrin ara àwọn ọmọ tí wọn ò jọmọ ọdún mẹ́wàá mọ́kànlá lọ tọ́já sí pé wọ́n ti ń bàlágà ọfẹ gba tíṣà fún gbogbo ẹ̀kọ́ tí tíṣà ọba kọ mọ̀jẹ̀ wọn wà náà yàrá kan dá wà kan dúró níta ibi ojú táyé èyí tó bẹ́ sì jù gan ni pé tá a rólùkọ́ obìnrin tí ó ọkọ ọmọ wa obìnrin tó bá wá já ni gbogbo tó lè jẹ́ wa tó jẹ́ ọkùnrin náà ká jẹ́ kí wọ́n ń kọ̀rọ̀ pẹ̀lú bí àjòjì oríṣiríṣi àwọn ìròyìn là ń gbọ́ nù lù wà ó lè wà nínú àwọn obìnrin míì náà tọ́já sí èṣù ń bẹ lára tọ́já sí pọ́ ọmọ ọlọ́mọ tọ́jọ́kùnrin òun ni ọmọ fi tí ọ̀yẹ kọ́ máa mú lára tiẹ̀ kọ́ máa fi kan ara tiẹ̀ ni ọmọ fi kàn án tí ó wàá sàwọn ọmọ ìdí ìdàkudà tí wọ́n bá àwọn ọmọ yìí jẹ́ fún wa eléyìí náà tún débi àwọn àṣesí míì nínú ìṣẹ̀mí ayé wa anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa wípé láyàkùlù wa nà rọ́jùlù ń bìmúra àtìn ìlà kánà ṣàìtọ́nù thalitha uma anábì ni ẹ má jẹ́ kí ọkùnrin àtobìnrin kan ò ní wà ní kọ̀rọ̀ èṣù ni ó máa ṣẹlẹ́kẹta wọn kí ni ó sì máa sọ fún wọn náà ni pé kán ṣe aburú eléyìí èṣe fáwọn ọmọ wa nìkan gbogbo àwa táwa náà jọkùnrin àtobìn ẹ wá já lo tọlọ́hún gbogbo àwa tíṣẹ́ wá jẹmọ́ṣẹ́ ọ́fíìsì ẹ jáwa náà bẹ̀rù ọlọ́hun ọkùnrin nìwọ àwọn obìnrin ọmọ wa sọ́fíìsì ẹ ní tí ọba fi jásí pé wà á tọkùnrin nìkan lẹ́kù lọ́fíìsì ò ṣe sílẹ̀kùn rẹ́ lẹ̀ káwọn èèyàn ọmọ rí yín kó o fi sọ́ra rẹ kúrò nínú àdánwò kúrò nínú aburú obìnrin nìwọ náà àwọn ọkùnrin ọmọ wa bọ ìtẹ́ ìfijọ wà ń kọ̀rọ̀ èsè sílẹ̀kùnlẹ̀ kí gbogbo ayé ọmọ rí yín eléyìí àìmọye èèyàn náà ti kó àdánwò látara rẹ̀ à ń kọ́ ra ẹni lẹ́kọ̀ọ́ adáwà ń kọ̀rọ̀ à ń ra nǹkan à ń ta nǹkan fúnra ẹni adáwà ní kọ̀rọ̀ èṣù òun ni ọmọ sì kẹta wa nínú rìwáyà mi anabi sallallahu alaihi wasallam ó wá ní solution ó ní láyà kúlù wa ń nà rọ́jò ló ń bi mùràtìn ilama vi maharami àṣé ọkùnrin àtobìnrin kan ò gbọ́dọ̀ wà ń kọ̀rọ̀ àyàfi kọjá sí pé ẹni tó jẹ́ eléèwọ̀ obìnrin yẹn èyún ni ọkùnrin kan nínú àwọn ẹbí ẹ̀ nínú ẹni tí ò lè fẹ́ irú obìnrin yẹn ó gbọ́dọ̀ wà pẹ̀lú wọn tí wọ́n ò fi jẹ́ mẹ́ta tí ó sì jẹ́ni tó gbọ́n tàdánwò òfin ní í ṣe kíni o tí òfin ní í ṣẹlẹ̀ eléyìí ńkọ́ nínú nǹkan tá a gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ òun ni ẹlẹ́kẹta òun ni tó ní í ṣe pẹ̀lú almusahaba ọ̀rẹ́ companionship ká ṣàkíyèsí ta làwọn ọmọ wa ń bá rìn ta ni wọ́n ń mú lọ́rẹ̀ẹ́ ká má lọ kọ́ ìwà abú ìṣesí ibú látara ẹni tí wọ́n ń mú lọ́rẹ̀ẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní arrojulu aládìní kọ̀líìlì yìí ọmọnìyàn ọmọ wà lórí ìlànà lórí ẹ̀sìn lórí ìṣesí ọ̀rẹ́ ààyò rẹ̀ faliyanzuru ahadukum man yukhalil kẹ́nìkọ̀ọ̀kan yín ó wòye sí ta ni yóò mú ní ọ̀rẹ́ ààyò gbogbo àwa tá a jòbí ẹ jẹ́ ká di àwọn kókó mẹ́ta eléyìí tá a sọ mú àwọn ẹni re òun ni ẹ jẹ́ káwọn ọmọ wọ́ máa mú lọ́rẹ̀ lànàbí sallallahu alayhi wa sallam ló ṣe ń sọ nínú hadith mi látù sọ́hib illa mu'minan tó o bá tiẹ̀ wá fẹ́ mẹ́nìkan lọ́rẹ̀ ààyò olùgbàgbọ́ òdodo ẹni ọlọ́run òun ni kó o mú lọ́rẹ̀ ààyò àwọn ọmọ tiwa náà ẹni re ni ẹ jẹ́ wọn máa bá rìn ọmọ tẹ́ ẹ rí i pé ń bọ́ ọmọ burúkú rìn ọ ń bá ọmọ amúgbó ọmọ onísìgá ọmọ oníṣòkòtò ságì ọmọ ilé ìtọ́já sí pé ló ń serun bí irun ẹranko ẹ ti mọ̀ pọ́ ọmọ yín náà lè kọ́ ìwà burúkú lára arú ọmọ yìí ká sọ àwọn ọmọ yìí torí pé kúlùkùn rọ́ọ̀ì gbogbo yín la aláṣẹ lolùdarí wà kúlùkùn mọ̀sọ́lù àńrọ̀ ìyàtì á sì bí kálukú bó o la ṣe darí ilé wa sí gbogbo àwọn ọmọ wa ọlọ́run jẹ́ kí wọ́n yáre o ọlọ́lá ilaha ìlàlá ilé ẹ̀kọ́ mufiliun high school àwọn náà ṣe onígbọ̀wọ́ ètò yìí àwọn àkéde tí à ń kéde òun náà òun náà tún wà ní ibẹ̀ bákan náà ilé ẹ̀kọ́ kùránì olóṣù mẹ́fà wa eléyìí tí a ní yóò bẹ̀rẹ̀ ní July three gbogbo wa ni ká wá máa gba fọ́ọ̀mù fún ní ilé ẹ̀kọ́ yìí entrance exam wa alákọ̀ọ́kọ́ yóò wáyé ní Saturday July one ká yọjú sí wa nílé ẹ̀kọ́ yàwá tá a fẹ́ kọ́ ọmọ wa kí wọ́n darapọ̀ mọ́ wa nígbà ẹlẹ́ẹ̀kejì ọmọ wáyé ní August five two thousand and seventeen bákan náà tẹ̀síìrì ń lọ lọ́wọ́ ní ilé ẹ̀kọ́ yìí nínú oṣù Ramadan láàrin aago méjì sí aago mẹ́rin pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ní ọjọ́ Sunday tó máa ṣe déédéé ọjọ́ kẹrin oṣù kẹfà two thousand and seventeen tí a wà yìí náà wáàsí ńlá kan yóò wáyé ní ìdí mọ́ngòrò nítòsí sókà ní ìlú Ìbàdàn wambi pẹ̀lú yọ̀ọ̀sẹ̀ Ọlọ́run ẹ̀ bá wa náà pàdé níbẹ̀ gbogbo àwa mùsùlùmí òun náà la fẹ́ kí a tún jàǹfààní wáàsí ẹni tí yóò bá ní jẹ́ olùbánisọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ eléyìí àwọn náà ni ustaasu wa Ismail Busoiri àwọn ni wọ́n bá ní sọ̀rọ̀ ní tí wọ́n fi máa bá níbi sọ̀rọ̀ ni wípé ǹjẹ́ ẹ̀sìn Islam ó máa dínkù lójú ayé tèmi tí mo sì ń sẹ̀mí gbogbo wa ni a fẹ́ kí a wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́run yóò san wá ní ẹ̀san olóore ẹ lè fẹ́ pè wá 0244 yálà lórí àwọn ètò wánlé ẹ̀kọ́ yìí àbá afẹ́ béèrè nípa ẹ̀sìn zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight emilami ayinlẹ́sìn islam rasheed hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatu.